النميمة عقالة بين الناس شرع صلى الله عليه وسلم ومن أنا بأنا attention please عبد نبيكم بعبد سيكوني والصلاة عبد هي النميمة هنا الحقوق القائلة بين هي من بركة الأمر هي من بركة الأمر مناسب الحديث فاتنا قوله على gbólóhùn àlàá ààrẹ tó lè fi fàá lọ́pàá ìbéèrè láti fa àtẹ́ńṣìn àwọn èèyàn gbọ́dọ̀ gbọ́dọ̀ tẹ̀lé bí òun wà وإجماع ما يلقى إليه لأهميته أو الفاتنشن إن كان بعد مقاتل وإن كان بعد لا تكون فوكس في تبع بعض على الفاتنشن لا تكون فوكس إن كان بعد قل أنبئكم على عضة العضة سوى سنين يبقى العضة الإتفان التشويه في النفس كبره كقوله تعالى اللهم صل على القرآن يا أيها الذين آمنوا أن أدلكم على تجارة تنجيكم من عذاب أليم يقول ذو الدين alùpàṣẹ mi ṣe pé ní ìwé pa tí ó là yìí kò fi òwò tí ó là yìí kò fi yàrá tẹ̀lé o lè ànàlẹ̀ ìdáàlà mùsùlùmí ìlà olókòló yòókù àníyàrá tó yẹ ọmọ ènìyàn tó bá nífẹ̀ẹ́ sí ibi àná láti máa ìgbà kan yóò máa fẹ́ẹ́ fẹ́ kàyìn وقد يكون المراد به تنبيه أقول لك تعدي أنت يكون مبقول في الوقت لأن الموجه إليه خطاب ينبغي أن ينتبه يتعلم فإذا دلوره ويكفى أبني شعره ويبقى من تعمل أصوله ويبقى من وينطق له المسلمين من تنبع من تنبع تنبع مخاطبا تنبع لا تكون فوكاسين تبع بعض على أي فاس أبني شعره لا تكون فوكاسين kóló alùpùpù okùn ala ọ̀dọ̀ ọ̀dọ̀ tí wọ́n á fún ní ìròyìn pa sáfẹ́ ní ọ̀dọ̀ ìsìfàámù ìtẹ̀sùwì láti fa ìnífẹ̀ẹ́ sí kọ́kọ́rọ̀ yẹn kàkọ́ wọ́n lòyìn tààrà ẹlọ́mọ sọ́bẹ̀ ní kọ́rin pé yá ayò lẹ́rẹ́ na àmánu al'adúlùkùn alàtìjára jín jùndíkùn min azábin alẹ́ ìwàkúlòdó fi fún yìí rò aládùúlùkùdé fún yìí rúpa tí ó là ipò mi òwò tí ó là ipò mi ìyá lẹ́tẹ̀lé o ilẹ̀ anàlẹ́ ìsáàlá mùsùlùmí ilà ọdún olóòmù yòóhẹ́pọ̀ àníyá àlọ́ torí ọmọ ènìyàn tó bá nífẹ̀ẹ́ sí yàrá láti máa ìmàká yóò máa fẹ́ ìfẹ́ kàìrì ọ̀kàrí ẹkọ́ lọ́nà mọ̀ráàdù bí i tẹ̀m̀bí àgbẹ̀bẹ̀ àti àti ìjẹ́kùnmọ̀ kólẹ̀kọ̀ọ́kàtí لأن الموجه إليه خطاب ينبغي أن ينتبه ليتعلم سنتم دجورك ويكفى تنشير كل بقى ما انتبهت فوق كل بقى ما وهي تصلح للجميع للجميع تبقى بقويني ما تدرى بقويني وما أنا أنبئكم ما أنبئكم سيفنيرو أخبركم كيف سنيروي oye muralifa ati onabirokum ati obirokum gbolo kana na pe fima kana lomo wa bila khabar bi istila' al muhaddisin nínú àwọn technique táwọn olùsọ̀rọ̀ báwọn ní àdìs máa lò ọ̀kára báàbù ọ̀làmá mi ní iná ìyẹ̀tù lùgà nínú àwọn ọ̀nà àti إن إنباعي لقى يكون في الأمور هامة الأمر تبقى تبي تبقى تتاكدين الأمر لفون بكرة كل بابا كاسين وإخباري أهم منه إبانا أخبركم وتقدوا أنبئكم الله قولي أهم منه سيكون أهم عامة أنت very important يعني وغير أما أخبركم أما لهم فنتوا important كتير وأما أنبئكم أما كتوا very very important قالوا على عدت أدار كله عدت ثم عليه على وزن حبل دولي وزني حبل أو صمت أبي ذاك أو وعد بدو bìmá na akọ́ta ó náà ní tí máa kọ́ tìka tí máa tí máa tí máa tí máa jí nǹka tí o tí ó kọ́ tìka tí ó gé tí ó gé tí ó gé kàdà lọ. ama riwaya tó ọd ala wọ́n ní ó dà wọ́n tó wá ní àdúgbò tó ala wọ́n ní ó dà fàyínàmà máàna tafurika náà ní pé wàyà máa kà náà èyíkéyìí tó wá wá ní àdúgbò tó wá wá ní àdúgbò. وجود واقع الجنة فإنها تتضمن قطعا وتفريقا وجود إنه إنتي أقوات الكعب إنتي يعني يتقلب ويقطعها إنتي أقوات الكعب إنتي يقطعها الله قصار قوله هي النميمة بلانك الكفو فعالية بمعنى مفعولة هنا يكون شيء كلمة هنا يقول wọ́n ti kọlù kókò nǹkan yẹn sí wẹ́rẹ́wẹ́rẹ́ oyè mẹ́nàmì àdí ilẹ̀ àgẹ́rì onáni kí yẹn gbé ọ̀rọ̀ látọ̀dọ̀ kan lọ sọ́dọ̀ ìlú mi. àwọn nákòlò ìgbé ọ̀rọ̀ ìdàmí ìmọ̀tò fọ́sẹ̀ra olù bíkọ́wòlì onáni tó wọ́n fi gbọ́dọ̀ pé àlàtú fẹ́yìn dàndà ìmọ̀ gbé àwọn ọ̀rọ̀ káàkiri ọ̀rọ̀ káàkiri àwọn èèyàn نقل قول من بين الناس إما برا أي نقل قول من بينكم برا هذا اللي يقول أبوك هذا اللي أبوك هذا اللي أو يعني في يدي أما يشلان لا نبى بعد وإما فيا تعريف يعني ولا ما في أجي ولا يترك فينقل من هذا إلى هذا يكبر له ليه يصل إليه ويأتي هذا ويقول يوافق المنبي فلان يسبك أو أبدا من بوه وتبقى بقى هو لما إليه الحديث ونقله ويقول الربا وبيور الربا سواء كان صادقا أو كاذبا فهو يقول له صغير أبو قول له صغير وقفوا له فوجه أوديوا أوديوا له صغير أبي له فاني وإن كان كاذبا جاء به يقول له أكبر فهو بوتا والنبي ما إليه ọba lẹ̀jẹ̀ ọba nkẹjẹ́ orí ẹlẹ́yìn náà tó wá sí òfó wọ́n nǹkan náà sọ àdíkọ́ tó ẹkùn jù lọ́sọ̀ tó sì nǹkan yóò jọ òwò nàmímà eléyìí fúkúrú kan ló sì díẹ̀ òwò nàmímà kama akbar rasul sallam tẹ́kùtà òsìlá bẹ́ẹ̀ ni gbogbo lẹ́gbẹ́ àti ìjọba tó wá sọ nírò ní pé ìmọ̀ já okùn ẹbí ìmọ̀ já àtìpapọ̀ tó wọ́n láàrin òyìn tẹ̀sùrẹ́kì bẹ́ẹ̀ nà náà sílẹ̀ máa ní káwọn yẹn yà pàtẹ́ra wọn ní trọ́sì ara wọn máa ṣẹ́jídó ààrẹ ní rọ̀jùlẹ́ ní sọ̀dí kẹ́ì orí arákùnrin méjì olùfẹ́ ni wọ́n nífẹ́ ra wọn ọ̀yá àti àádá mìnàmì damam iléwà pé buwa ba iléwà pé wọ̀yẹ̀ kóòlò ní ààrí ìmá iléwà tó kanáà méjì pé sọ̀rọ̀ àṣíbùká yẹ̀sùbùká ọ̀rẹ́ rẹ̀ báyìí báyìí máa ń sọ̀rọ̀ láì dáa فتنقلب عابد المودع الى العداوه على الى العداوه يفدون يعني ما يؤدي يؤدى يؤدي يؤدى ويعقل تفريق يؤدي يؤدي لا عنوان وهذا يسب يسبه السحر التفريق اللي أقصد بسير هنا يقول ممكن يرى عنوان لأن السير فيه تفريق تريد دعم دعم السير في أنجم وفاقه يقولون سبحانه تعالى تعلمون منهما ما يفرقون بين به بين المرء وزوجه وما قل وإذا nti ọmọ nkùnyà láàrin ọkọ àtìyàwó ẹ̀ wọn na mímà tó bẹ́ẹ̀ ni fún ṣíṣe ní kàbáyìí dùnú nínú àwọn olùmọ̀tà làwọn abẹ́yọ́ lọ́wọ́ wọ́n yá sábàbù àbábù kọ́bùrù ndé máa fa kíyà sàárè jẹ́yà min asbaabi rumaani tukul janna ndé máa jẹ́ kí wọ́n kọ́ fún yàrá janna ima kọ́ fún yàrá ìwà janna ẹni ìyẹ́ kọ́ra wọ iná nù ló ń kala sallallahu alayhi wa sallam fatata fatata alábìnrin kò ní wà jẹ́ náà olóòkú ayé tamam olóòkú làdíìsì ibn abbas muttafaq alayh lẹ́yìn náà inú ẹgbà wa ti abdullahi ibn abbas tí wọ́n buhari àti gbà wá annahu sallallahu alayhi wa sallam mara bi kabarin bi kabarin yu'adhibani ahaduhuma kana yamshi bin namima sallallahu alayhi wa sallam ọkọjá ń bí àwọn sàárè méjì kan pé àwọn méjèèjì wọn nù sàárè yìí wọn sàárè àti a yìí fi àìjẹ wọn nù ka na ọ̀kan àdókùn máa kàánà yẹ́bí sí bí nàbí ọ̀kan nù olóòkó nù máa gbé ọ̀gá àti láàrin àwọn èèyàn ní yàtọ̀ nù ọlọ́mọ fi fi a a lọ́gbẹ̀ẹ́ òjò akólòdò omi gan sọ pé ọba ẹnì kẹjá àgbẹ̀mí ẹ̀dùnmọ́ òun sọ òde náà kó kọ́lá bí akólòdò omi kan tó fẹ́ sọ òde àti wá sọ lọ́nà àtúnṣe lókù lọ́nà àtúnṣe òde yà wọn nàmí lọ́dún kama ìyá fi ìlú kaba ẹ̀rẹ̀ tó náà ọ̀bù bẹ́ẹ̀ ni òfófó ti di gẹ́gẹ́ bá sẹ̀rọ ìbò nínú àwọn ìṣẹ́ ńlá ńlá ni wọ́n yẹ fi àkéka ọlọ́kùnrin ọmọgbẹ̀mí ولا ينبغي للإنسان أن يطيع المريض وضل كوبا ويقوم تلير ما ما كانت حاله قوم ينتظر به ويابا متى دور قال تعالى ربع قبلك ولا تطع كل حلاف مهين معين متى لي ما برا تبني يبرني زين على كيف ṣáà ìmbìnàmì ẹni máa gbé kẹrù máa gbé kúrin káàkiri wàhálà máa ń nàmi nàmà ìlẹ́ka nìm àlẹ́kìríkà àwòfínkà tó àgbẹ̀rù mà pẹ̀lú bá tó wọ́n fún ọ yóò gbé kókó tiẹ̀ náà rọ tiẹ̀ náà lọ́gbẹ́lẹ́ mi من سبب من أسباب فساد المجتمع gbogbo tó wá wà nínú sọ́bàbí tí máa ba àwùjọ jẹ́ nínú sọ́bàbí tí máa ba àwùjọ jẹ́ ní gbogbo ni ààbà àna nàmàm ìdá àràdà àti àtẹ́rì àlàmìnà olùsọ̀rẹ̀bẹ̀ mùtàhàbẹ̀ ìlú tí ó ẹni tí máa tó fò yìí tí wọ́n fẹ́ bá àárín jẹ́ láàrin àwọn olùfẹ́lẹ́ tí wọ́n nífẹ̀ẹ́ àwọn jẹ́mọ́lẹ́ olùfọ́dẹ̀kẹ́bẹ̀ iná ọmọ tó fẹ́ fi pìyà láàrin wọn ìtànàmí pẹ̀lú ọ̀nà mímọ̀ àkókò rẹ̀ yóò bá àwùjọ rẹ̀ jẹ́ lẹ́nà mọ̀jẹ́mìí mọ̀kọ̀wọ̀n min afrad ríndán pẹ̀lú àwùjọ oná ni orí ẹ̀nìkan náà ti bẹ̀rẹ̀ tí wọ́n mẹ́lẹ̀ yàgùtẹ̀lẹ̀ ilé yàgùtẹ̀lẹ̀ nǹkan bàjẹ́ lọ náà ó di fa ìdá tabarakatil sọ́ara wọn tó ń kálukú wọn ti tẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ó ti wé

olè wọn kọ́ jẹ́ dàbí ẹnìkan olè wà iná ọlá yóò kí náà yẹ kó ná mùsùlùmí àníkìlá àwùjọ wọ́n yẹ àkùrá dún mùsùlùmí àgbára gbogbo ọkàlùkùn bá tiẹ̀ lónìí ọkàlùkùn sọ̀tọ̀lọ́wà àkùrá dún àgbára lẹ́yìn tí a lè ha kú wa wọ́n bá yẹ kí káwọn wọlé sọ̀rọ̀ sí agbára fún lápapọ̀ mọ́ olè ààrẹ àkàlà ṣáà لا تخافوا بواء آل البيت المهم ربنا يكفي فهم بعدنا ورقالي فبدلوا دي يسعون طائفان يغلبان للقوي قرية بيت مولى كرفين يوالي wọ́n gúrẹ́ ìtọ́ tó bá lẹ̀ tó bá lágbára وقال آخر تعامل رماه إذا جمعت التقصر أو أو ìwádìí ọjọ́ ní onírọ̀rùn láti jẹ́ wọn láti kọ́ láti kọ́ ọ̀yìn tẹ́fọ́ arákùnrin kọ́sọ̀rọ̀ àfúrà wọ́n máa ń yà lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́kọ̀ọ́ kan ọkọ̀ ọmọ gídà mi nìyẹn ونحن لو أن حملنا النصوص الشرعية تبعوا عن القرآن في نفس علينا وجدناها عارف تحرم كل ما يقول شيئا إن تحرم بما تني حرامني كل ما يقول سببا للتفرق وقل فافت وأبا يفنفع وأبا يكوي الآن الأمة شريعة ما كفوان شريعة ما كفوان ló mú sàkọrọ yẹ wọn ọba wọn kọfí à àti ìgbé ìjà ìjà ìjà òkúté orí papọ̀ kára sọ̀rọ̀ lọ́wọ́ àrẹ òṣèlú yóò bá ìpè na yẹ̀bí owó bàdókùn àlá bí àkẹ́yì anábìlẹ̀ ẹnì kan gbọ́dọ̀ ìrajà lórí oúnjẹ nìkan kí ló fà tó ń tí ìrajà lọ́wọ́ fẹ́ra ten thousand wọ́n wá lé فاروق بن ولا يختم رجل على خطبة أخيه ẹni wọ́n wọ́n ti gbọ́dọ̀ bá obìnrin tó ti tẹ̀lé bá sọ̀rọ̀ tó fẹ́ fẹ́ tó ń bá kẹ́tì bá lọ kó tó bá sọ̀rọ̀ ara o kó lọ àgbà dápò máa yóò dìbò àtọ́ wá àdó àwọ̀dá ọba àgbàdá abẹ́lẹ̀ náà gbogbo eléyìí ní mo wa ní sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ wọ́n sọ ní dápò àti gbogbo tí wọ́n fa ọ̀tẹ̀ àti ìkó ìrọ̀lá rẹ̀ gbé nìyẹn ni ومزاحمه ولغة سنة الله الكريم وعلى آله وأصحابه أجمعين